ẹ̀yin nìyẹn. àwọn ẹ̀yin wo ẹ̀yin ẹ̀yin àti tani. àgbà fọlọ́run lè sí mi. mi ò rò pé máa lè gbà yẹn fọlọ́run o. ó dàrú ó dàrú sákàbàbù la sàá lórí ó dàrú olórí burúkú àbújá wèrè dán láyé náà yóò má tún pè mí lájà. màtá dẹ̀dẹ̀ ló wà kò dáa bí ó dé kò dáa bọ́kọ̀ yìí. ṣẹ́dọ̀ fọlọ̀. wọn ò tí ì di bàbá àti ìyá ẹ dá. ó dà kóòtù lọ́wọ́ ògbéra gajù olóyìnbọn rẹ olóòpọ̀jù. ogun ló máa pa yín. Ah! àwọn ṣàkóso búlà wọ́n ní bó ṣe jókòó ìwọ fúnra rẹ̀ ó lè dọ̀la. Ah! Ah! àmọ́ ṣẹ́gà bàbúlà ẹ mi pè wọ́n padà lórí fóònù wọn pé kọ́kọ́ no ó dà pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní kó bá lọ́wọ́ tó fẹ́ sọ kó lọ straight to the point. ìṣúná táì mi lọ́wọ́ báyìí tán táì mi lẹ́nu kí n má bàa pariwo. ẹ lọ dáná fún wọn lé ní àbí kí ló ṣẹlẹ̀. ìmọ̀ ti ń lè yín. ojúkú ọ̀gá ọ̀gá rẹ̀ bọ̀ yẹn ọ̀gá ọ̀gá. ọrùn èmi ò lè tó òkú ọ̀nà mẹ́ẹ̀mẹ́ ó lè ọ̀nà mẹ́ẹ̀mẹ́ o. anything tó bá sọ right now èmi ni mo tutọ́ sí ẹlẹ́nu yẹn o èmi ni mo kó ṣáláńgá sẹ́nu. ogbó àtọ̀run ẹ o ogbó àtọ̀run ẹ o káàjọ jẹ I ewé o. pa àṣàlàdé ẹ̀rọ ẹ̀sẹ̀ rẹ̀ express What? ó sọ sọ́dà. ó yẹ kí a sàlájà rẹ̀ kó wo ṣe fúrẹ́tì fi sọ́wọ́ ó bá kẹ̀kẹ́ jẹ rádaràda. jẹ bọ́ọ̀bù kí ló korúkọ rẹ ṣá ṣákìrì ṣákìrì ẹ̀ ní ilé ayé ẹ tí wọ́n bá mi sọ̀rọ̀ rádaràda òṣì tó ń sọ ìmọ̀ orí bó ṣe rí. ìwọ́n tó kórin léwu tá a bá rí ẹ níbi kọ́nà bí happy tá à ń lé ẹ lọ lé ṣèbó máa sọ pé o fẹ́ happy. ó ti bá yé mi jẹ́ ó ti bá yé mi jẹ́ ó ti bá yé mi jẹ́. ẹwà obìnrin. má drive me o i will shoot you. wàá shoot èmi ó dàgbẹ́ nípa abẹ́rẹ́ tán fún ẹ ó ṣiṣẹ́ lòdì lára tiẹ̀ ni wàá shoot èmi. jẹ́ pé kò kí ń ṣe èmi nìkan ni mò ń wo Mrs. Janet Bello gẹ́gẹ́ bí èèyàn burúkú. But I thought you said she's your mom. Yeah, I said. But the truth is, she was not my mother. She was my mother and she's not my mother. ẹ̀yin aláwìrogo ẹ̀yin aláwìrodò mo wá pè yín kẹ́ ẹ jẹ́ mi lónìí o bẹ́ẹ̀ bá roko kẹ́ẹ̀dé bẹ́ẹ̀ bá rodò kẹ́ẹ̀bọ̀ ẹ̀yin yèyé mi àfijù ẹyẹ tí momi lágbada àfijù àdàbà tí jẹ láwùjọ àṣà àfijù òrófó tí jẹ ní gbangba oko ẹ̀yin ló dọ́mọ ní dàgìrì òru gbogbo ibi tẹ́ ẹ bá lọ tati wèrè tèkúté ilé ìlàkọ̀sìmọ̀gbà kì í gbọ́kùn ọmọ rẹ̀ kọ́ mọ́ tati wèrè. ọ̀ya fẹnu ara rẹ sọ nǹkan fún un. ẹ̀wọ̀ ẹ̀yin màmí ẹjọ́ madam Janet àti ìyá ẹ̀ àwọn àgbàlagbà méjì tó fẹ́ fọwọ́ lágbá lójú ẹjọ́ wọn ni mo mú wá tọ̀ yín o torí pé kí ni wọ́n ti tọwọ́ bọ ṣonṣo lójú báyìí ẹni tó bá dẹ̀ ti fọwọ́ gún ṣonṣo lójú nǹkan tójú ẹ̀ máa ń fẹ́ kẹ́ jẹ́ kó rí. wọ́n ti pè mí níjà báyìí wọn dẹ̀ kí n yan ọmọ fàjẹ o mo fẹ́ kẹ́ ẹ fi yé wọn pé wọn kì í yan ọmọ ìfàjẹ nǹkan tó yẹ kójú wọn rí yẹn gangan ẹ jẹ́ kó rí. ẹ ti gbọ́ ohun tí ó wí o ẹ fi hàn pẹ́yìn lẹ bí ìyà ò gbọ́dọ̀ jẹ́ wọ́n ti fi ọwọ́ gún èmi náà lójú wọ́n pa ọmọ ọmọ mi àwọn ọmọ tó yẹ kí n máa wò kán máa bu yẹ̀pẹ̀ sí mi lójú ńjọ́ tí n bá lọ jẹnẹtì eléri ibú ọ pẹ̀lú àwọn tí wọ́n pa ẹ̀ wá rè pàgbèsè ayé tiwọn náà run ẹ̀fún lọ́mọ alájèrè dẹ́ èdè ọmọ alájèrè òjé àwọn méjèèjì ẹrú olúfẹ̀ ni wọ́n wọn ò lọmọ ń bá wí kó máa ṣe agbèkì wọn aró àwọn wọn ò gbọdọ ǹjẹ́ yìí mọ̀ pé ẹ̀sùn bí lónìí. Ah, eh, dádì òun náà ti ṣàlàyé fún mi a ti múra pé a lọ lé nìsa. ẹ ẹyẹn máa ń sọnù lé eh, ẹ gbọ́ mọ̀ ń bọ̀ eh, èyí tí mo wí lè ní ọ̀gbọ́dọ̀ hun mi o inú kì í bí babaláwo kó fi ajá bọ ifá inú kì í bí adáhùn ṣe kó fi ẹlẹ́dẹ̀ tẹ odò a kì í bínú ọmọ ní láti iná bọlé ẹnìkan ọ̀gbọ́dọ̀ bínú àlámù kó ti iná bẹ sògiri. lọ́nà wo ló fi jẹ́ pé àwọn náà pa bébì ẹ̀ torí mo gbọ́ tí dáàdì ń sọ lẹ́ǹkan wípé wọ́n pọn ọmọ ọmọ àwọn. mi kàn sọ débẹ̀ fún ẹni o àwọn ni wọ́n pa mí lòun torí kọ́ màbá má déhùn ṣe well pé bákan bákan ọkàn wọn nífẹ̀ẹ́ mi ju àdéhùn tàjọ ṣe lọ. lóòótọ́ ni Tina i know mọ̀ pé ọ̀rọ̀ lórí àdéhùn ni but ó wù mí látọkàn mi wá kí n lè fi ẹ ṣe àyà ó jẹ́ ìyàwó mi kejì. ọmọ àmọ́ tí n bá daṣọ lóṣù bá bímọ fún ọkọ ẹ̀ tán ṣé kò tún ní padà wá báyìí. mami ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ in fact ẹ̀rù ń bà mí wípé òun àtọkọ mi máa pàdé lẹ́yìn even lẹ́yìn tó bá ti lọ sílùú òyìnbó. o ní kí la máa ṣe. kí la máa ṣe mami. o máa gbójú ẹ kúrò bẹ́ẹ̀ ni o o máa mọ́kàn ni kò sí nǹkan méjì tá a lè ṣe ju pé ká ká pa lọ. yes a máa pa ọmọ. tá a bá ṣe bẹ́ẹ̀ ó máa padà wá jókòó nígbà tí nǹkan tó wà láàrin òun àtọkọ ẹ bá ti kúrò ń bẹ kí ló fẹ́ wá padà wá ṣe níbí. ládùúgbò gbogbo wàhálà tí mo ṣe màá mi kí wàá lè rè mí. ó máa lọ adopt ọmọ ni tó bá ti ń ṣe wàá máa tọ́jú ẹ̀ títọ́ náà máa fi gbàdúrà wọ̀ náà. sí àwọn kan mẹ́ bí ṣe sọ yẹn gan-an la ṣe máa ṣe. etí mi báyìí ni mo fi gbọ́ gbogbo ẹ̀ tí mo dẹ̀ fi ojú mi méjèèjì rí. àtìyá àtọmọ wọn wọn mà dájú o ṣé abiyamọ làwọn yẹn ṣá àti ẹ̀gbọ́n ti Mrs Janet pé bóyá torí yẹn ò tí ì kan rí ewu wà ní tìyá àgbàlagbà ẹ ní sùúrù nígbà tí wọn náà sọ ó ló fojú ara ẹ̀ òfìrí òfetí ẹ̀ gbọ́ wípé wọ́n fẹ́ pa ẹ́ lọ́mọ kí ló dé tí wò kí ọmọ ẹ mọ́lẹ̀ kó sá lọ wáyé tó fi dúró débi tán fi pa. Adams jọ ọlọ́pàá wo ni mo fẹ́ fi mú obìnrin tó ní àdúrà owó yẹn lọ́wọ́ ẹ́ kí tálákà fẹ́ máa bá olówó ọ̀yá jà ṣó mọ̀ pé ó fẹ́ fọ́run ṣe fàjẹ́ ni nígbà kan èmi tẹ̀ ti fún wọn lọ́mọ yẹn torí mo ti gba kádàrá tẹ̀ àmọ́ ṣọmọ gẹ́gẹ́ bí abiyamọ ara ta mi mi fẹ́ fọmọ yẹn lẹ́mọ̀ ó tomijé tomijé mo fi kó ẹrù mi kúrò nílé o. ilé ayé ilé asán àfọwọ́bà filẹ̀ mo lówó mo lọ́lá ní àmọ́ kí ìlérè mi nígbà tó jẹ́ ọmọ ẹ̀ kan ṣoṣo tí mo fi CSB dókítà rẹ̀ ti kì mí nílọ pé chances àti rọmọ mi bi, ó slim ó dẹ̀ risky. Ah! Ṣé mi ti fọwọ́ ara mi ṣe ara mi báyìí? Ìwọ lọ́wọ́ lè ṣíjú àánú ẹ wò mí fún mi láyé ẹ̀kan sí má fi ọmọ ẹ ṣoṣo tí mo bí ìṣàbímọ fún mi olóhùn ìrìn àjò tí mo fẹ́ rí ò dẹ̀ jẹ́ kí n pàdé láàánú tó máa nífẹ̀ẹ́ mi tọkàntọkọ èèyàn bíi tèmi lọ just one more time. <laughs> Let me fix my life, please. Help me. Ọlọ́run ṣàánú mi. Má jẹ́ kí n wáyà sàn. <laughs> Ah, kí lè rẹ̀ mí ọlọ́run tí mi ṣẹ́ra mi báyìí. Ọlọ́run dáríjì mi kò ṣàánú mi o mo máa fọwọ́ ara mi ṣera mi owó torí owó torí ọlá. Oh, oh. wọ́n máa dájú. ṣó fẹ́ gbọ́ nǹkan tí wọ́n rà wọ́n á san orí yi ní gbẹbọ àyà yóò ní gbèdìdì ìsìnkú ọ̀run apẹ́yìndà táyé ló máa máa bọ́ ọ sí o orí rẹ ò ní gbẹbọ o àyà rẹ ò ní ìsìnkú ni ọmọ bọ́ ọ sí o ọkà mú ọ lórí ni àárín orí rẹ ṣe bí gbogbo yìí tí mo wí ìkárọ̀ ọ̀rọ̀ mọ́ torí mo wò réré ayé wọn ò rí kékeré egúnnugún gbogbo wọn ni apá lórí mo wọ ẹsẹ̀ ọ̀dàn títí wọn ò rí kékeré àkàlàmàgbò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ́ lọ́rùn mo wọ ẹsẹ̀ òkè títí wọn ò rí jẹ̀jẹ̀ rú òkè àpáta adífáfáfágbà mi yè tí sáwọn ẹlẹ́sẹ̀ òkè iná jó forí sọ tí orúkọ àpèsè babaláwo àgbègbòdégbò sapáṣẹ rú orúkọ àpèsè oníṣègùn àti òró abèfó yàgbàyàgbà orúkọ àpèsè alálùfáà gbogbo sẹ́wọ̀n yìí ò ní rí yín gbèsè ìfàdẹkùn ògbúrú ọ̀gbára kómi ó máa dàjọ́ wọn ògbúrú ọ̀gbára ẹ kárí ẹ pẹ̀lẹ́ nǹkan kan ò tún ṣe yín mọ́ bẹ́ẹ̀ ni béèyàn gbé ọwọ́ kọ́wọ́ kan ara ẹ̀ ní òfìsì. so you are telling me wípé o mọ o lóṣù nǹkan tó ṣẹlẹ̀ yàbí dami lóhùn àwọn Adams are you telling me that you have not noticed pé things are not working well we keep losing contracts even the ones that we were sure of the ones that I had guarantee on gbogbo náà láti lose yet you are here just looking as if you know nothing is going wrong. I mean, you're supposed to be my child. You're supposed to be the managing director of this company. So how come you're not bothered and concerned that things are going wrong? ok kò sí problem alátiṣe mi á máa ti ṣe no in fact alátiṣe mi ó ti mú àtiṣe rẹ̀. gbogbo nǹkan kan dojúrú sí ni o gbogbo nǹkan dojúrú sí ni àìmọye contracts mo ti lose gbogbo àwọn ọ̀gá tí mo mọ̀ gbogbo wọn náà ti pààrọ̀ àwọn tí wọ́n pààrọ̀ wọn ò rí tèmi rò màámi ipò aṣágbára ò ṣe mọ́ o owó dẹ̀ ti ń sáfẹ́rẹ́. kí láti máa wá ṣe báyìí ǹjẹ́ o tiẹ̀ lọ sọ́dọ̀ bàbá. bàbá wọ́n ní wá náà àmọ́ mami mi ò ráyè mami mi ò ráyè mò ń sáré kiri i'm trying to salvage a lot of things God mami I don't have a sign. nínú àìráyè yẹn òun náà ló ti máa wáyè ṣùgbọ́n pọ́n tó sọ́sìn oníbàbá ni kò wá ìwọ ló lọ á bẹ̀tà ní kíákíá kó lọ kó lọ bá wọn kó explain fún wọn bí gbogbo nǹkan ṣe ń lọ. Ah, Adams Adams so he's around somewhere ó ṣe wà ń bí bọ̀ mami ebi sílẹ̀ kó máa ṣe tiẹ̀ kó yọ mí lẹ́nu. Ah, it's okay. it's not bothering me so it's. Mm -hmm kò yọ mí lẹ́nu sincerely kò yọ mí lẹ́nu ẹ jẹ́ kó máa ṣe tiẹ̀ it's alright okay kò yọ mí lẹ́nu at all okay okay okay gbogbo àdá kásán. thank you bàbá màá jókòó dé yìí mi ò kánjú o ẹ ṣe sá ẹ má pẹ́. mi ò rò pé mo lè mú kí n mọ̀ra mọ́ ẹ àǹtí bóyá kí n wábì kan tí mo ti lè yí sára mi ní around the way. move towards the back bẹ́ẹ̀ mi mọ́ but mo ṣọ́ pé wọ́n àríbì kan ṣọ́ pé wọ́n á lè manage yẹn ṣá. máa lọ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. bàbá mi hm? ẹ wo ṣe rí arábìnrin ìtajọ wa bìyẹn tó wà nílé yìí madam janet lorúkọ òun lọ̀gá mi o ọ̀gá mi tí mo sọ̀rọ̀ fún yẹn ó kàn ní kí n sin àwọn lọ́bì kan ni mo kàn rí i pé àkànbọ̀lọ́ náà dọ̀yìn títí títí títí àdẹ́fẹ́dẹ́ lè wà mú ní ilé wa rẹ̀ mi àsàn kankan bá ṣe wọlé báyìí ni mo sáré wá báyìí bí mo ti mọ kébi tẹ́ máa wà rí. yèé ní ló pa mí lọ́mọ ọmọ. àwọn ni o. èmi mo máa ń ṣáájò fún ẹ ẹ èmi mọ̀ ń ṣiṣẹ́ fún. kódà kò sí wàhálà bàbá mi a máa sọ yẹn níta tábà ti dẹnu lẹ má ṣe bẹ́ẹ̀ pẹ̀ mọ̀ mi rí o. ọ̀dà ẹ má ṣe bẹ́ẹ̀ o. ọ̀dà ọ̀dà mo ti gbọ́. yéèní yéèní. bàbá ah, ah. ká sàn sàn ẹ kú jọ mẹ́ta. àwa nù. ẹ ti bínú sí mi o bàbá ìjọ má bínú. ẹ jọ̀ọ́ mo bẹ̀ ni ẹ má bínú. wọn bínú ọkàn jẹ́ wípé ọ̀jìnà sí mi sì pé. òkè yìí náà ni ó jẹ́ arókè ọ̀hún ẹ má bínú. bó o wá níṣẹ́. àlàáfíà níṣẹ́ o bàbá ẹ rà sí. ta ni àwọn. ìkan lára àwọn ọmọ ọṣẹ mi ni ah. èmi mo ní kó tẹ̀lé mi wá kó lè wá jẹ́rìí sí gbogbo nǹkan tí mò ń sọ ah. bàbá nǹkan ò lọ mọ́ rárá. owó tiẹ̀ ti sú mi gbogbo iṣẹ́ ti dojúrú pátápátá kò sí nǹkan kan tó lọ déédé fún mi mọ́. ọmọọṣẹ́ lélẹ́yìí nǹkan kì í bẹ̀ ọ́ ọ̀dà á wà nǹkan ṣe sí ń tọ́ sọ àmọ́ ó padà wá lọ́sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ bàbá ẹ̀rọ ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn jù ṣé pé ẹ̀ ní wà nǹkan fún mi rárá ẹ̀ tẹ̀ ní fún mi ní bóyá ọṣẹ àbí nǹkan bẹ́ẹ̀ yẹn kéèyàn tiẹ̀ lọ at least. Ah nígbà tá a mọ̀ pọ̀ ń bọ̀ àbí wò ó padà lọ́sẹ̀ tó ń bọ̀ sórí kọ́ tó dé òun ó ti ṣiṣẹ́ ńlá lẹ̀ fún ọ. bàbá màá padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ màá wá gbaṣẹ́ ńlá ṣùgbọ́n lẹ́ni yìí mi ní mi ní sanwó lọ ẹ bá mi wá nǹkan ọ ní sanwó lọ ọ̀dà àìdílé ikú á má borí. ẹ ṣe o kí la fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni kò ṣe rí ìsìn àti kéèyàn wọn lọ́wọ́ ọkọ̀ fi ṣe tẹ̀. Thank you. I wouldn't want to waste your time. I'm sorry for having kept you waiting for a while. Uh, without wasting your time, due to the present situation of the company, we've lost a lot of contracts. I'm sure you're all aware of that. I'm going to have to let go of quite a number of you. I'm so sorry this is happening, but you know, mommy, if I have a choice, I won't be doing this. But I don't have a choice. I really do not have a choice. Some people just have to go. Me, they continue that imagine jẹ gbèsè So, I'm really very sorry. I know you've all worked very hard for this complaint, but what will be, will be. I'm so sorry. So, um, let's go straight right to the point. Mr. Williams? Mr. Benson. Mr. Benson. I know, I know, I quite understand and uh, I'm really very sorry. And finally, Ms. you Tejushuk. You guys all know I won't do this if it's not necessary. I'm um, very sorry. that will be it for now. Um, well, at least let's pray that the situation improves. But if not, well, you guys can go back to the offices for now. Excuse me. little soap. So, mo ṣe. Gbogbo wa náà la rí bí company ṣe so mi ò ní fẹ́ kẹ́ fi ìwà tí mọ́mì hù yẹn mi ò ní fẹ́ kẹ́ fi ṣèbínú sí wọn kò sẹ́ni tó wù náà bẹ́ẹ̀ kóun ṣiṣẹ́ kóun má jèrè òun ni ìwà tí mọ́mì hù yẹn and come to think of it ẹ̀yin tán kọ́kọ́ sack náà ẹ̀yin náà ní sálárì yín ló pọ̀ jù ló ṣe jẹ́ pé ẹ̀yin náà ní láti kọ́kọ́ dismiss kúrò níbi iṣẹ́ so mi ò ní fẹ́ kẹ́ fi ṣèbínú sí wọn. ẹ wo ọ̀gá ẹ ní láti ṣe ìrọ̀rùn nǹkan tí madam ṣe fún wa ó wọ ọlọ́run kó ṣẹlẹ̀ ni èmi náà ti ro nígbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ ọlọ́run ò fẹ́ kí n wọ shirt and trouser mọ́ ni ìwọ̀nba owó tí mo ti rí gbà lẹ́nu iṣẹ́ tẹ́lẹ̀ máa lọ fi wọ́n àkànṣe iṣẹ́ irun ni mo kọ́ nínú àlọ́ open salon kékeré kan máa wà òkè ẹ má ṣe ìyọnu ẹ ṣe. má ronú bẹ́ẹ̀ yẹn miss Busayo tẹ́jú oṣù kò sí ọba àrà lọ́lọ́run kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe in the next minute next minute ẹ sọ wọn yẹ ẹ wo ẹ jẹ́ ká máa lọ ẹ má wọ̀ rẹ ṣe gan. èmi ò ní fẹ́ kí gbogbo yín ronú bẹ́yẹn torí náà. again ṣe tó fẹ́ resac wa ni. ìwọ náà gbà. ọ̀gá tèmi unnecessary ìtàn fún mi ṣì wà lọ́mi kò yẹ kó má tún lọ di méjì. ẹ gbà tẹ bá ti ṣe ẹrí nǹkan tó wà nù ẹ ẹ lọ resume sí ọ́fíìsì tó wà níbẹ̀ ní next week. Eh? So prayer works. It's a lie. Oh my God. oh my God. So my. Sherry Payne, next minute it was on. You are right. You are right. Thank you, sir. Thank you. God bless you. I should go. Very, very grateful. I should go. Thank you. Thank you, sir. Thank you. torí oríire tí wọ́n dé náà ṣẹ̀ṣẹ̀ rẹ́rìn wá. Um, ṣé o believe possible kí madam sàkẹ́ lọ́la. ó possible ó possible. kì í tiẹ̀ ṣọ̀rọ̀ pé possible àjọ sọ ni wọ́n máa sàkíwọ́ náà lọ́la so mo ti put one and two together mo pé tán bá sàkẹ́ inú wọn náà ní dùn. so wọn náà resolve this gbogbo nǹkan tó sọ pátápátá ni mo ti gbọ́ wípé àwọn ọmọọṣẹ́ ẹ̀ o ti ní kí wọ́n máa lọ gbà tó sálárì san fún wọn. ok all well and good ní tí mo bẹ́ẹ̀ sọ ń kọ́ ṣé o ṣì rántí pé mo sọ fún ẹ wípé kó bá mi wá ten million jẹ́ n tá a wí fọgbọ́lọgbọ́ o mo nídi ten million yẹn n tá a bá wí fọgbàlọgbà máa ń gbà kí wíkẹ́ndì yìí tó runs out mo ní mo ní ìdí ẹ̀ obìnrin kì í wá nǹkan bẹ̀ tí ní kíákíá ni ṣó ti yé ẹ yẹn kó bá mi wá ten million yẹn tójú bá yẹ jù kó má yẹ. ok màá bá yín wáyà. o gbọ́dọ̀ wáyà o o gbọ́dọ̀ wáyà o tójú bá yẹ ju o kóun má yẹ. lọ fún mi ní nǹkan tó máa jẹ. dé ọ́fíìsì àǹtí sìn wọ́n sọ fún mi pé o ti wá drop resignation letter but I thought we agreed n pé kájọ resign same day kájọ resume new office wa same day and same time so what is happening here. Tina farabalẹ̀. ẹ wá ọmọ sọ fún mi pé kí n farabalẹ̀ kí ni túmọ̀ yẹn wo jẹ́ sọ fún ẹ bó ṣe sọ fún mi pé o resign báyìí mo gba ọ́fíìsì tèmi náà lọ mo kọ resignation letter mi mo dẹ̀ ń lọ hand over ìfún báyìí so n sì kò sọ fún mi bó ṣe ṣẹlẹ̀. no no no o lè ṣe bẹ́ẹ̀ o o lè ṣe bẹ́ẹ̀ o o mọ̀ nǹkan tí mo fẹ́ kó ṣe o mọ̀ pé mi pẹ́ ń lo òyìnbó ju lọ i spent over ten years abroad so èmi fẹ́ kọ́kọ́ lọ resume surface yẹn kí n to ọ̀hún dáadáa kí n put àwọn nǹkan to place ṣé you understand so wàá join me later. dájúdájú wá ṣọlá wèrè ni no sọ di ẹni èmi èmi ló mú gan no are you actually telling me that èmi ni wọ́n sọ fún wọn tó ten years in Canada ìwọ ah. ọmọ tí ro ní ọ ìtọ́ bí yẹ ṣe lọ ló fẹ́ gbọ́ màá dẹ̀ jẹ́ kó yẹ ìwọ ló ten years in Canada gbàgbé pé december ló dé canada ni àmọ̀ràn may you raped a white girl in september o stand trial october same october yẹn náà ló lọ sẹ́wọ̀n látẹ̀wọ̀n dá ìpadà sẹ́kọ̀ọ́ torí visa ti expire olú nine years plus nínú ẹ̀wọ̀n olú few months nígboro ìwọ wá sọ fún mi pé wọ́n ló sọ èmi ló bra are you crazy. èmi ló sọ̀rọ̀ canada fún wá jẹ́ kó rí ẹ pé o pé àrùn àti ọ̀dọ̀fin inú ẹ̀ wá ní kò ṣàrẹ̀ jọ́sìn sí kò jẹ́ kó rí ẹ pé má ṣe bá bá wẹ̀rẹ̀ fún ẹ̀mí balẹ̀ ni ṣọ́yà wẹ̀rẹ̀ ni ẹ gbà mí ìwọ. bó ṣe ti sọ gbogbo nǹkan tó sọ yẹn ń ni. maria ló jésù ìtọ́ni o kò kọ́ ẹ̀mí o ò fẹ́ gbọ́dọ̀ ìmọ̀dé ṣàlàyé fún ẹ. anyways ẹ lọ drop resignation letter. adé ìjọ resume office wa monday ṣó tán. ló bẹ́tà. so ìyẹn pé àjọmọ̀ yìí méjì ni láti resign on the same day gbogbo nǹkan tí ẹ̀ ń sọ látàárọ̀ pátápátá ni wọ́n ń lọ ẹ ti jẹ bí irun tán ilẹ̀ ti dá páwó Tina Tina ìwọ náà. ẹ Excuse me. àbúrò àdúgbò fine àbúrò àdúgbò. Adams ó sì pọ́ ọmọ mi Sorry? Point of correction Suppose adopted son ah, I bet gbàgbé bá ṣe pàdé Mrs. Janet Bello have you forgotten what transpired between both of us? Ah ah Tebag bá gbàgbé èmi ò gbàgbé àdàkẹ́ rántí kẹ́ rántí fúnra I was never your son and I became your son and I am not your son anymore tí máa ń sọ Yorùbá máa gbọ́ tí máa ń sọ Ìgbò náà máa gbọ́ wá wo is cup come? wá cup òrè wo the same thing ha ló kàn máa ṣe kò yí ẹ aláròyé yẹn náà ló kàn máa gbà. Go that way. ah, wo àwọn customer mi lóde I will ask him and tell him to tell, tell you the importance of education. Though òun náà kàwé tààrà náà ṣe kọ́ bàbá ẹ̀ rí o bàbá o àlàáfíà ni. jọ paper tí Buhari ti sọ̀rọ̀ nípa àwọn piracy. so you mean the paper that. Uh, ó mọ tí mo fẹ́ sọ à àní pépà tí Buhari ti sọ̀rọ̀ piracy àwọn oní piracy tó máa ń ta piracy àwọn olórí burúkú yẹn pépà yẹn dà. ẹ jọ kí ni kí ni ẹ fi kàn yín. ìwọ ní kí ni tèmi kí ni òní jẹ́ tèmi o mọ̀ pé àwọn ọmọ mi pọ̀ nu iṣẹ́ tíátà ni tó jẹ́ pé àwọn oní piracy ni wọn ò jẹ́ kán ṣoríire tó ń ba tiwọn jẹ́. Ah, ṣèbáyé àwọn ọmọ yín ló fẹ́ bàjẹ́ kí ló kàn yín kò tí ì bá ti yín jẹ́ ṣé táyé àwọn ọmọ tèmi bá bàjẹ́ ṣé ayé mi bàbá wọn kọ́ ló ti bàjẹ́ yẹn ó mọ iye ọmọ tí mo nínú tíátà ni Mr. Latin alásàrè tó kú di méjì ọdún adékọ́lá ṣẹ́gun ògúngbè àrẹ̀jàn ìjà ẹgbẹ̀mí káyọ̀dé akíndé wọ́n pọ̀ bí wèrè a ṣé o mọ̀ pé ni túndé dixon òkìkí afọláyàn everybody gbogbo ọkùn so mo kàn ń rọ́jú ni torí ẹ̀ ni gbà tó ti wá sọ̀rọ̀ yẹn inú mi wá dùn mo ní màá ra pépà yìí láti gbé àwọn pirators ṣépè kò jù bẹ́ẹ̀ lọ. bàbá o bàbá ẹ rí. pépà wá jáde pépà dà. okay i will give you but before i give you this i want you to please tell this guy the importance of education because he is not educated i am educated in this country that we are if you are not educated there <laughs> there you. excuse me ebi ebi nǹkan kan ṣe ẹ ah. kò sí tó wà òkè ah. òyìnbó ẹ̀yìn ni máa ń gbádùn bó ṣe ń sọ yẹn kíní kan dẹ̀ sọ sí mi lọ́pọlọ tí ó yẹ pé mi ò fọkàn sí tẹ́lẹ̀ kí n tó wá ra pépà eh. sórí ẹ eh, ọ̀gá mi wà nú mọ́tò ìyẹn madam ó láìkí àwọn tó bá gbóyìnbó ó máa wúlò fún ṣùgbọ́n mi ní tí ìfú máa padà wá rí ẹ ṣó ti yẹ bó ṣe sọ òyìnbó yẹn bó ṣe sọ yẹn mi ò wá ara pépà mi kò má sọ òyìnbó ẹ máa wá rí ẹ ṣùgbọ́n wàá lè bọ́gà mi ṣiṣẹ́ irú ẹ̀ ló á dẹ̀ sọ sálárì tó dáa. you need to come explain to this boy he is an illiterate just like you. he is my colleague. <laughs> máa wá rí ẹ lórí ọ̀rọ̀ madam wọ́n máa fẹ́ rí ẹ torí ó wá èèyàn kan tó gbóyìnbó bíi tiẹ̀ báyìí. yes because i'm educated. ó ti yà wèrè pẹ̀lú it is an act of education because anybody that is not educated <laughs> are you mad. I was told you're educated. Yes, ma. I'm educated. Àwọn parents in kọ́. Oh, <laughs> that's a very long story as I was told. because ọ̀dọ̀ àwọn ọmọ aláìní ọmọ aláìní bàbá ni mo gbé dàgbà I just left there a couple of weeks ago pé mi ò ń ṣọmọdé mo ti ń dàgbà so I'll be able to fend for myself láti mi ti rè iṣẹ́ so màá ṣàjẹun òun ni mo ṣe lọ ń ta pépà. Okay, so if I offer you a job and I invite you to stay with me, how would you like that? Wow, I don't need to, I don't need to think about that before saying yes. that would be a very good decision for me to make, ma. Okay. I'll get back to you. Oh, you don't need to think about it because I'm saying yes already. I'll get back to you. Oh, thank you. Thank you, ma. Mm, bẹ́ẹ̀ ni mà ìjẹta ni ìjẹta mo mú délé ó ní ojú ètò ẹ̀ tuntun Only to oníwà more, ọmọkùnrin and I, I think it will be Rarama, Rarama. rárá mà kò kò oh in fact ó láìkẹ It was happy and ṣẹ̀wọ̀n mi pé yẹn tún jọkùnrin so at least àṣẹ máa rẹ́ni bá sọ̀rọ̀ rẹ́ni bá sọ̀rọ̀ football and things like that. Eh, ah màámi màámi ń yé de sọ̀rọ̀ báyìí kí ló kọ àwọn òyìnbó dẹ̀ ẹni bá dẹ̀ bí mi mo bí sílùú òyìnbó ni mo bẹ̀ ti sọ fóun náà kó má sọ fún ẹ̀dá àlàyé kan wípé mo adopt òun ni àbí pé bí kan lòun ti wá or anything you tell everybody that he is my son. Mm. Mm. <laughs> eh, okay ọjà eh, mà mo gbọ́ ẹ ṣe ni mo rántí mo rántí eh, mo rántí ẹ eh, màá bá yín àgbà àgbọ̀dọ̀ yín màá mú òun náà dání so that ẹ lè rí màá jẹ́ de introduce ẹ sáwọn èèyàn díẹ̀ díẹ̀ at least it's about time I start you know letting people know that I have a son ok ma ẹ ṣé mo dúpẹ́ all right ma kẹ́ take care yín all right bye bye. wọn yìí bí o. bẹ́yẹn bá bí yóò bì fún mọ́. ǹlẹ́ ọkọ̀rọ̀ kò dàbí pẹ́tẹ́sù lẹ́nu ẹ̀ <laughs> ọ̀yà gbélé ọ̀jẹ̀ gbogbo ọbẹ̀ tán. wo ọmọ mi sọrí lẹ́yìn tó àgbo ń bẹ lọ́wọ́ kẹta. tó o bá ti jí kó o tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kó o rí pé o da àgbo yìí mu sọ wá rí ọjọ́ tó o bá wá mu àgbo ọ̀hún ọ rí i pé wàá tọkọ rẹ ẹjọ ní àjọṣepọ̀ ìyún káago méjìlá òru tó lù hmm, gbogbo ọ̀nà tó bá gbà ní kó o fi fún o gbà. ṣó o gbọ́ o gbọ́ ohun tí bàbá sọ nísìnyí bókù kó mú ọkọ ẹ kó dì mọ́lẹ̀ níjọ́ yẹn kẹ́ lè fi ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe àbí kó o kùn lóorun o gbọ́ mi má sọ pé torí pé òun ti ní nǹkan tẹ́ gbé kí wọ́n náà kó o bí tiẹ̀ fúnra ẹ ni o gbọ́ wọ́n bá ṣe pé ọ̀fẹ́ kùn lóorun pé kọ́ mọ́ jáde náà ni má lo ìtí ọ̀pọ̀ fún ọ kọ́ má lọ sùn ti kinní ti kinní ọ rárá kọ́ sì rí pọ́ sùn lọ rí pọ́ gbámú kì í bọ̀ fúnra rẹ̀ bọ́ bá ti débẹ̀ yọ sọjí kó sá ti da àǹtí ọ̀dà ni nítorí tọ́ ọ bá kọ̀ tọ́ ọ ṣe bí mo ṣe wí à tọ́ ọ bá gbọ́ tí nǹkan kan ké bí ọmọ a ṣe pé ológbò lọ bí máa ń tòsí ilé yín nù. bẹ́ẹ̀ ni. a ti go ní tàṣẹ ìdílé wa máa ṣe everything possible. àṣebúbìnrin ah, ah, ah, ni. kọ́kọ́ ṣe bù ni. Janet béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ni nǹkan tó jẹ́ good enough reason fún ẹ láti sọ pé kí n má jáde tó bá lè fún mi ní ìdí kan pàtó tó lè sọ fún mi pé mi ì ní jáde lóòótọ́ màá dúró. tilẹ̀ lọ́nà. ṣé ó ní nǹkan tó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe ní alẹ́ yìí tí èmi àti ẹ̀ ò tíjọ́ ṣe rí ni fẹ́ mọ̀. kò sí but mi kàn fẹ́ kó lọ sẹ́nu rẹ̀ ni just stay here with me I want you to be with me. to sleep. is that not eh, a good enough phrasing. ẹ abi o máa ń ṣòro burúkú ibi tí mò ń lọ yóò ṣe kókó sí ìgbésí ayé mi ó dẹ̀ máa benefit ìwọ náà tí ẹ ń lọ arábìnrin jẹ́ ń lọ ní gbogbo ilé ìbá ètò yọ lọ́hùn. ó dàjọ mo ń ni don't go just stay with me I want you to stay with me stay with me tonight. Janet I cannot stay with you kò yé ẹni kò yí ẹni wò arábìnrin fún mi jẹ́ kí n lọ wá lọ ṣe wọ́n tí mi ṣe rí o. kí ni nǹkan tó ń ṣe lóyún tó fẹ́ ṣe. má bèrè pẹ́sọ̀ lọ́wọ́ mi kúrò lọ́nà kí n má ṣe nǹkan tí mi ṣe rí. àyè ò sí àti má bèrè pẹ́sọ̀ kúrò lọ́nà fún mi jáde jẹ́ kí n lọ sí ìlú sọ. ìwọ́bì nìyẹn. méjìlá yìí kò gbọ́dọ̀ lù bá wa lẹ́nu ẹ̀ o bó bá jẹ́ nǹkan tí mo lè ṣe ni ó kúkú mọ̀ mi màá ti wọlé tó ẹ̀ máa yí ẹ mọ́lẹ̀ ọ̀pọ̀ pọ́sibò ẹ̀ tí ẹ dúró lọ njó tí ẹ bá kọ ẹ sọ gbogbo wàhálà tá à ń ṣe. kí ló dé tó ò lè sọ fún tó ò ní jẹ́ kó mọ̀ ọdún gbogbo wàhálà tá a wá ṣe yìí kọ́ nǹkan mi ò lè sọ pé mo james náà ò sọ fún torí daft. Ah, ah. well madam scott ẹ máa tẹ̀sán èmi àti ẹ̀kọ́ lájọ́ ń ṣe wàhálà pé fóònù james lọ láti ẹ̀kọ́ bí mo ṣe ń pè lóun náà pè tí ò gbé fún ẹ lókè máa wọlé tọ́ba. Yeah, yeah. Bàbá ta ni? Fún màá mi, ọmọ mi. Mo jáde. Ah, ẹ̀ eh, ṣẹ̀ṣọ́. Bàbá. Yeah. I want you to go in and play with it. Mommy. You must be. Come on, get up. Mommy. Mommy. Oh. ló ń ṣẹlẹ̀ náà. màmá màmá. ta ló ṣílẹ̀kùn fún un. mo dénú yàrá mi sin mi ò báyàwó mi bẹ mo ti wo káàkiri mo dénú rí kí ló ṣẹlẹ̀ orúkọ yìí mi wọ bedroom. mo sínú bedroom mà mo kí ló ṣẹlẹ̀ àkóyé mi. àpò ó ti jáde yín. àbọ̀ wọ́n ti wà tá a sìn ìgbà tí mo dé ta gbogbo. Hm, ó ní mo fẹ́ ṣe àdúrà kan pẹ̀lú omi tó ń gbé fún un lọ́wọ́ bóyá wà ní backyard. àdúrà. lọ́wọ́. ṣètò lóde o. báwo. Ah, ah. ìwọ sọ̀rọ̀ ń sìn tí ẹkùn rẹ rùn bí jáde. ìyẹn bá ẹ fẹ́ jẹ́ kí mi wọlé. Hmm tẹ wá fẹ́ sùn ẹ lọ sùn sí ṣé ẹ fẹ́ sùn sí yàrá Adams ni ah. ẹ lọ sùn síbi tẹ sùn sí tẹ́lẹ̀ àbí lọ síbi míì. Ah, ẹ sùn. ẹ kú lọ́nu ẹ má yẹ kí n tì mí nà ẹ mọ̀ sọ́kọ́ lẹ̀ fún mi. ẹ sùn. Ah! ìwọ àti Adams ẹ ẹ ń jọ ní àjọṣepọ̀ nínú ilé mi oh my god. James James. ṣeun o ta ló lóyún. mami ta ló tún fẹ́ lóyún Adams ni now Adams ni abẹ́ṣẹ́ ti gbàgbé ni kí ni mo fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe. Adams ló lóyún mo wá ń béèrè kí ló fẹ́ ṣe kò sí nǹkan tá a lè ṣe ju pé karùn lọ síbi tí agbẹ́rún bàbá ẹ lọ. ah yes. bàbá ọmọ mi. look at you bàbá ọmọ ẹ bọ́ síta bẹ̀rẹ̀ sí pariwo ẹnu sọ́tún sósì sí wá sẹ́yìn wípé bàbá ọmọ ẹ lọ máa pariwo ṣùgbọ́n kò jẹ́ kọ́ mọ̀ pé ọmọ tó oòrùn tó ní òun ló lọ́sọ̀ lọ́sọ̀ǹtà lọ pariwo kàtì. lókìá ó ṣeé ṣe o lọ́jọ́ iwájú kọ́mọkùnrin padà wá bẹ́ẹ̀ kó wá béèrè ọmọ lọ́wọ́ ẹ̀ mi ò fẹ́ wàhálà o jẹ́ ká tètè yá wá nǹkan ṣe sínsìnyí o o gbọ́ ohun tí mo sọ fún ẹ. Did you get the visa on your That's a Canadian visa. That's what you get. Thank you very much, Ma. Ọlọ́wà dá sí the ayé tẹ̀yìn náà. Ìṣègùn máa. Ma, bá tiẹ̀ lọ. ouviu o nome é Emmanuel. Mas é que mundo de sabor. When Jinosan Nancy Manu, especially my mother, Angela, please. just as you've said máa um, mm, kọ́ ọ̀fẹ́ kẹ́yìn náà máa gbàgbé mi nù ẹ jọ̀wọ́. ẹ má mix nǹkan pọ̀ o mi ò ṣọmọ yín o because a good mother will never for once think of killing her only son. pàápàá tó tún wá jẹ́ pé àtàrà ẹ̀mí ni ọlọ́run tún jogún ọmọ kan ṣoṣo fún yín all in the name of ẹ disobey your so-called useless mother èmi ò ṣọmọ yín o nígbà kan ni mo jọmọ yín but lọ́wọ́lọ́wọ́ tà wáyé mi ò ṣọmọ yín and ẹ adopt mi ni ẹ má gbàgbé kẹjẹ kí yẹn máa sink ní orí kó dẹ̀ máa ring bell tí yẹn bá sọnù tẹ́lẹ̀ ni abẹ́ta kẹ pé yẹn wálé. anyways i am not interested in your jack and jill story here is my resignation letter. èso gbàdúkà. ṣètò aláṣọ tó ń ṣe. èmi Janet kí ló ń ṣẹlẹ̀ what is it ó dà jẹ́ ká wọ̀gùn. ilé ilé ilé ibo ilé wo lẹ kọ́ ilé tó máa wọ́ payín very soon lẹ́ni lẹ́ni kèmí wá wọ̀ ẹ wọ́n ṣe sọ́lé ayé mi dà mi ò lọ́mọ mi ò sí nílé ọkọ gbogbo iṣẹ́ tó jọjúrú advice burúkú tẹ̀lé fún mi náà ni olóyè kí ni ayé mi dà báyìí ẹ wá ní kèmí máa wọnú ilé kí máa wọnú ilé ibo. I see ah jẹ́ èmi ló ń bá sọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ kò gbé ẹnu òṣì ẹnu rádaràdà ẹ̀ yẹn kò gbé sọ̀hún. ọmọ ìyá kí ìyá ìyá játijàti look here èmi kọ́ ni ẹ i'm not your mother tó bá jẹun tó fẹ́ gbọ́ nìyẹn ìyá òṣì ló bí ẹ ìyá rádaràdà rédèrèdè játijàti ló bí ẹ look ìyá ẹ gbọkọgbọkọ ni bí ìyá ẹ̀ ṣe kú yẹn wọ́n ní ìṣàánú ẹ̀ ni mo ṣe gbé ẹ̀. má mi. báwo ẹ ẹ mi pé ń bọ̀ àmọ́ kan tí ẹni ká tiẹ̀ fẹsẹ̀ gbá àdúgbò dọ́dọ̀ ẹ ni ayọ̀bá mi hmm. kó tiẹ̀ wá máa wò ó òkúta máa sin ẹsẹ̀ ẹ máa ti yọ. ẹ tún sìn kò sí lábìrún nù kẹ tún sìn. wo àníkẹ́ ò máa rí nǹkan oṣù ẹ̀ mọ́. ẹ wà lọ ṣé ẹ̀yin méjèèjì géńdé ọlọ́run méjèèjì báyìí ẹ wá wá nǹkan oṣù èèyàn kan tì ẹ̀yin méjèèjì ẹ wá nǹkan oṣù tiẹ̀ tì mélòó ni gbogbo nǹkan oṣù ẹ̀. bóyá yorùbá mi ò fi taratara yí ẹ. kò yé mi o bóyá kò tún sọ. wo ayọ̀ bá mi fi wèrè lẹ̀ àníkẹ́ ti lóyún. nǹkan ayọ̀ náà sì ni àníkẹ́ lóyún ayọ̀ ni ẹbí ó ti bí <laughs> eh, ah, olóhùn òbí <laughs> ebi kóṣù mẹ́sàn-án pé kí agbélọ́dọ̀ ayé àbíyè ni eh, àmì ọlọ́run akúkú jẹ́ kí gbogbo àtọkọ àtìyàwó gbogbo àṣe àṣe rẹ́gí torí ìwọ náà ló kúkú lóyún. mi ò ní jèrè ẹ wàláì mi ò ní jèrè ẹ rárá rárá tó bá kún díẹ̀ kí n jèrè ẹ báyìí tipa kí tipa pa mí dànù jẹ́ kí ti fà pa mí olórí burúkú ni ẹ ṣé lọ́jọ́ kìíní àná tó mú ọmọ yìí tẹ fara yín lẹ́sẹ̀ tẹ fara yín lẹ́sẹ̀ tẹ fara tẹ wọ́ra yín wá síwájú ilé mi ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe rí ọmọ ṣé mo èmi àti ẹjọ́ ládéhùn ọmọ ṣé bí mo kàn sọ fún ẹ pé kóun máa mẹ́yìn wá kémi máa múwájú wá kájọ máa la kájọ máa gbádùn ẹ ṣé nǹkan tí mo sọ kọ́ nìyẹn mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ó wá fà lẹ́yìn tó lóhun lóyún. ó dàtọ̀ ni ó dàtọ̀ síbẹ̀ ni. ayọ̀bá mi ayọ̀bá gbogbo nǹkan ni mo gbà tó bá ti ń dirú nǹkan báyìí mi ò fẹ́ hmm. torí njọ́ kìíní àná náà tí mo mú débì báyìí gbogbo tó ló máa ta gbàdọ̀ sọ létò ní gbogbo nǹkan kò sí èyí tó ṣe ń bẹ̀ ó dẹ̀ ti di dandan kó o jèrè iṣẹ́ owó ẹ. wo bí tí n bá gba oyún yẹn tí n bá gba oyún lọ́wọ́ ẹ̀ kí n má jèrè ìrìn àjò tí mo fẹ́ lọ lọ́la. ṣé o ń lọ ìrìn àjò ni. ilé ọlápẹ́ kó tó mọ́ fẹ́ mo ń lọ ìrìn àjò mo ń rìn lọ ẹ̀ẹ́dẹ̀ wá mi tí n bá wá lọ tán tí n bá lọ tán tẹ́wọ́ bẹ̀rẹ̀ sí máa ba orúkọ mi jẹ́ ní nílùú yìí tẹ́ ń ba orúkọ mi jẹ́ wo ẹni bá ba orúkọ mi jẹ́ lẹ́yìn mi orúkọ yà bàjẹ́ láti rán dèrán ni. ayọ̀ bá mi ṣàánú mi. tánú bá yín ṣeré balẹ̀ balẹ̀ mo tún mi lò jẹ́ tó wọ̀ mọ́. ṣàánú mi má jẹ́ èmi lọ o. ayọ̀ bá mi. tèmi bá mi o ọ̀lẹ́rìí mú mi débi o doyún àníkẹ́ sórí rẹ̀ ò burú. ìwọ ló mú mi débi odò yún. ṣé kò rẹ̀. ìwọ ló mú mi débi odò yún. ó fẹ́ sí ẹni. mo gbẹ. ìgbà tẹ́yìn tẹ́ tó ń tó ń yàtà tó ń ṣe gbogbo ẹ̀ ṣé o pè mí sí. ṣebí wo ló ní ìwà bá. ẹ ṣé mi mo gbádùn bẹ ni. ṣebí wo ló ló ní ìwà bá. ṣebí wo ló ní ìwà bá. ìṣó abanilójú jẹ́ ọmọ tí ò mọ bó ṣe àsìkò tó yẹ kó ṣe nǹkan àti àsìkò tí kò yẹ kó fi nǹkan sí nǹkan. torí ọ̀gbẹ́ni Eric yẹn ojoojúmọ́ ló ń disturb mi lórí ọ̀rọ̀ fífẹ́ fífẹ́. ṣé wo ò fẹ́ràn ẹ ni ọmọkùnrin tó jẹ́ pé gbogbo àwọn obìnrin abúlé ló ń wá kó dẹnu fẹ́ káwọn tí ò wo bẹ̀ òun ló wá dẹnu fẹ́ kọ̀wọ́ tí wọ́n wá fi ń ṣakọ. kí ló wà lára ẹ̀. owó ọ̀rọ̀ kùnrin kankan máa jọ mí lójúmọ́. tó bá ní nǹkan kan ò sí lára ẹ̀ bóyá kó filẹ̀ fèmí gbà ẹ̀. lájú gbogbo ọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ aṣẹ́wó nìyẹn aṣẹ́wó èmi aṣẹ́wó èmi tí mi ì tí ì mọkùnrin ló ń pè láṣẹ́wó èmi màmá mú gbogbo wọn ṣeré màá ni ṣùtì ẹ̀rí ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí seriously. kí ló dé ṣé ò rántí ni. ó rántí pé oògùn tó fún mi tí mo fi ṣẹ́yìn lọ́jọ́ kìíní àná òun ló balẹ̀ ọmọ mi jẹ́ tó lè jẹ́ kí n bímọ mọ́ òun. ẹ ṣé mo máa kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ni. ẹ̀yin èèyàn ṣòro ṣe lóore aṣọ àṣírí ni mo dàbọ̀ ẹ̀ ńgbà táṣírí ẹ fẹ́ tú sí gbòòrò òun ló wá ń kà fún mi ń sìn pé ẹ̀kí tẹ̀tẹ̀kẹ́tẹ̀tẹ̀ báyà ẹja jẹ́ yẹn jẹ́. abádẹ́ni ká wo dáadáa lóòótọ́ kò lè fẹ́ ẹ. Hmm. Uh-uh. Hmm, hmm. wọn á kọ́ mi mọ̀ ọ́ ṣe ṣe. Àníkẹ́ tí ẹ dúró náà ṣé mi ò dára tó lọ́mọkùnrin ni àbí kí ló dé tí mi ò ṣe mọ̀ ẹ́ kí ló dé tó ṣe fẹ́ fẹ́ mi. ẹ dára lọ́mọkùnrin as a matter of fact ẹ wùn mí ṣùgbọ́n èmi ò fẹ́ fi tèmi kó bá yín ni. Ah, o ò fẹ́ fi tiẹ̀ kó bá mi bíi ti báwo. assignment tí ẹni kí mi àtàwọn ọ̀rẹ́ mi ṣe yẹn kò yé wa rárá rárá ìgbà wo ni a lè wá tẹ máa lè kọ́ wa dáadáa. ìgbàkigbà tẹ bá ti ráyè àníkẹ́ àmọ́ má yí òun padà. ọ̀nà wo ló fẹ́ẹ́ fi kó bá mi. ẹ má wọrí a máa sọ lọ́jọ́ mi. àfìgbà tó mú dojú ẹ̀ kú lọ. ṣé nǹkan tó wá dá wà fi hàn yẹn ló fi remí remí títí títí títí títí tó fi mú mi balẹ̀. oúnjẹ ọ̀rẹ́ ẹ àfìgbà tó rí bó jẹ́ ń bẹ̀. ẹ̀yin lẹ mọ̀ ọ̀rẹ́ mi ò ṣáà ti fẹ́ yín ẹ̀yin náà dájú ṣáà ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu kẹ́lẹ́nu kẹ́lẹ́nu kẹ́lẹ́nu tó ń di ẹ̀ báyìí. <laughs> ẹ ẹ tiẹ̀ dúró náà ìyẹn mú mi rántí ọ̀rọ̀ kan ọ̀rẹ́ ẹ máa ń sọ nǹkan kan. pé kí ni ẹ. ó máa ń sọ wípé òun ò fẹ́ fi tòun kó bá mi mo dẹ̀ wá wò pé ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ ó yẹ kó mọ nǹkan tó ṣòrí kí ló ṣẹlẹ̀ gangan. Eh, ẹ wo gba yín lólúwẹ̀ máa sọ̀rọ̀ tán sì tẹ́ máa solúwẹ̀ èdèké kò dẹ̀ tún wá sáàdì dájú pé ẹ kú máa fẹ́yàn sílé. Ah, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn o mi ò dẹ̀ wá ń ṣọkùnrin burúkú ah mi honestly <laughs> mi kì í ṣọkùnrin burúkú. <laughs> màá sọ fún yín. ilé ọmọ ẹ ti bàjẹ́. Ah! bó ṣe bí hmm. ìyẹn náà dáa èmi kúkú ti wà lẹ́nu ọ̀nà tipẹ́ èmi tiẹ̀ mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ àbí ìwọ kọ́ ọ̀lẹ́rì lájúrú gbogbo ọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ ó wá jẹ́ ẹyọ kan tó jàjà kọnù ìfẹ́ sí mi látìgbà tí àyọ̀bá mi ti jù mí sílẹ̀ toyúntoyún òun ló wá tún gbà lọ́wọ́ mi ṣebí ò bá tiẹ̀ ní sùúrù kó jẹ́ kí n fi ẹnu ara mi kí n fi sọ àléébù kan tó wà lára mi. ọpẹ́lọpẹ́ bọ̀dá Sálíù kó máa kúkú ní bàjẹ́ fún yín àwọn ló kí n mọ̀ pé ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe kò sí wàhálà bọ̀dá Sálíù ẹ ṣe ẹ kú kó lè da. a kúkú tó máa kó dàrú. ẹ ṣe mo dúpẹ́ kò ní bàjẹ́ fún yín. kò dúpẹ́ a kì í dúpẹ́ ara ẹni. olùkọ́ Ẹ́ríkì kù títí láéláé. báwo lè ṣe wá ṣe ọjọ́ sísè. ẹ wo èmi mà tẹ̀tì gbà fọlọ́run èmi ti láfẹ̀ẹ́ kó ṣàmà bá tiẹ̀ lọ. ó gbà fọlọ́run jọ̀mọ́ wá fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ sìn ọkùnrin tó kọ́kọ́ mọ̀ nígbèsí ayé yẹ ọkùnrin kọ́ṣọ tó nífẹ̀ẹ́ ta ló jẹ́ kó mọ̀. òun ni. nígbà tí ọmọkùnrin wá fún ẹ lóyún tó sá lọ tóyún ìwádìí ẹ̀sìn sí ẹ lọ́rùn ní gbogbo olú tó dìdì jù ta ló jẹ́ kó sá lọ. òun náà ni. nígbà tó wá di pé oyún náà wá dẹ̀sẹ̀ sí ẹ lọ́rùn tó ta tún ló fún ẹ ní oògùn tó fi ṣẹ́ oyún tó fi balẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tó di pé ò lè bímọ ọmọ láyé ta ni. òun ni. òun kan yìí náà ni ẹni tó tún wá mọ̀ nísìn ọkùnrin tó mọ̀ nísìn tó kọ́ ni fẹ́ sí tó fẹ́ tọkàntọkàn tó jẹ́ kó jẹ́ tiẹ̀ ta ló ọdẹ ọdẹ gidi ní òun ọpọlọ lórí ṣé tó bá ń wá àkọ́kọ́ nínú àwọn ọ̀dẹ̀ wo ló ṣíwájú káwọn tó kù kọ́ máa tẹ̀lé ẹ báyìí ó gọ gidi ó fọ́ fún gbé mo rẹ́ ni sọ fún òní ọpọlọ ó gbà ó gbà fọlọ́hún gbà fọlọ́hún kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wo inú lẹ́mi wàhálà mo kàn ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kóun lọ kémi náà lọ ká má pàdé mọ́ ká má tẹ̀ ríra wa mọ́ kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ jàre. kó bàbá tiẹ̀ lọ kó bàbá tiẹ̀ lọ ṣé o ti ẹyin ńgbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ńjọ́ mo rí ẹ̀ tó débẹ̀ mo expect pé ńgbà tó débẹ̀ kó jà falafala kó fàyà pẹ́ẹ́pẹ́ẹ́ àmọ́ káwọ́ gbé a ó gbalẹ̀ yín lọ àmọ́ mi wá rò pé bó ṣe lọlé lọ́jọ́ yẹn wàá lọ sùn wàá ronú wàá dẹ ọjọ́ kejì wàá gbẹ́wù jà wàá lọ dalẹ̀ wọn rú àdágbẹ̀rù mo tún kó tún káwọ́ lẹ́yìn nígbà tí mo tún wá dé bí mo tún bẹ̀rẹ̀ tún káwọ́ ṣé o mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni òrẹ́ tó gọ̀ tó wẹ́ láyé òótọ́ ni mo sọ fún yẹn ó gọ̀ gidi gan. ẹ wo èmi ò lè já o ò lè já o mọ̀ kọ́ta máa ṣe ń sìn o máa lọ síbẹ̀ wà tọ̀ ojú mi ti là ojú mi ti là ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ìkà ìkà sórí dé wá sọ fún ẹ o sórí màá lù ẹbí kò kú màá lù ẹbí kò dákú kó má tiẹ̀ rí ẹ mọ́ kó má rí ẹ mọ́ ìwọ ìwọ rò bóyá o ti bá yé mi jẹ́ o wípé o ti lè lọ bẹ́ẹ̀ àbí o ò lè lọ bẹ́ẹ̀ o o ò lè lọ bẹ́ẹ̀ mi kó àfihàn ẹ sórí tí ọmọdé bá ṣẹ̀ àwọn àgbà báyìí àwọn la bá wí. mo dẹ̀ wá láti wá Bobo dìde Bobo bọ́ọ̀sì yìí dìde dìde Bobo oya dìde dìde dìde náà dìde dìde náà dìde. Bàbá ọmọ ayọ̀ abara bíi ti ìyàwó rẹ ti Di wa. ọkùnrin àbóbìnrin obìnrin láti láǹtì. àwọ̀fà <laughs> ah, àjọkẹ́ wọlé dé nìyẹn ah, àṣà rẹ̀ lè koko sójọ́ ni. Ah, bàbá rí ọmọ ńṣe lọ́dà bí pọ̀ ṣe họ́ ó sì jàbọ́. <laughs> Eh, eh, ìyá ẹjọ ìyá náà kọ ṣàlàfíà ló wà àṣà rẹ̀ lè koko. ara rẹ̀ lè wo bàbá ọmọ. màmá kí ni. ó débó olúgbọ́n mú mọ́ra ó dé bára ẹsẹ̀ mú mọ́ra ó dé bá wọ́rọ̀ gún àga òun náà mọ́ra. ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. gẹ́rẹ́ tọ́ bímọ tọ́ báyìí ló jáde láyé. sùúrù lọ gbà sùúrù àwọn délé dùn. bàbá. Àníkẹ́ jọ torí Ọlọ́run dáríjì mi ah, ọmọ àlè lórí ìbínú tí ò ń bí o jọ torí Ọlọ́run dáríjì mi sórí kì í ṣe pọ́ńpọ́ èmi náà látọ̀pọ̀ àmọ́ ẹ̀ ó ṣe bí èṣù ni ẹ̀ ṣó rí ẹni tó dẹ̀ wá dàbí eléṣù láàrin wa. Eh, ṣe bóun lọ́lọ́wọ́ bá ti ṣèdájọ́ ẹ̀ fún bó ṣe wù yẹn àníkẹ́ jọ torí ọlọ́run jọ mo nífẹ̀ẹ́ ìrànlọ́wọ́ kan mo dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe fún mi àníkẹ́ ẹ sórí ọmọ tí ọ̀lẹ́rì bí ẹ mo fẹ́ jẹ́ kó bá mi jẹ́ ìyá fún jọ torí ọlọ́run mo fẹ́ kó dúró gẹ́gẹ́ bí ìyá fún un mo dẹ̀ ṣèlérí fún ẹ pé ìwọ náà ló máa mọ̀ gẹ́gẹ́ bí ìyá jọ torí ọlọ́run ṣó wá rí mo wá ṣe ìlérí fún ẹ lákòókò yìí wípé mi ò ní fi àyà kan obìnrin kóbìnrin kankan mọ́ ọjọ́ tí mo bá ti rò lọ́kàn tàbí tí mo fi àyà lu àyà pẹ̀lú obìnrin mìíràn kí ọlọ́run ọba kó ṣe ìdájọ́ ẹ̀ fún mi bó ṣe hùn àníkẹ́ jọ torí ọlọ́run dáríjì mi. àmọ́ tó bá fẹ́ kí n fi ọmọ ọ̀lẹ́rì ṣe ọmọ tó fẹ́ kí n bẹ́ẹ̀ tán tó fẹ́ kó mọ̀ mí gẹ́gẹ́ bí ìyá ẹ̀ a ní láti gbọ́mọ yẹn sá kúrò nílùú yìí o a ní láti gbé jìnnà tí ẹnikẹ́ni ò dẹ̀ ní rí àárín yẹn tó máa jẹ́ àṣírí láàrin mi àti ẹ. ẹ ṣebí ká ti gbé kúrò nílùú yìí ni ẹ kì í ṣe nǹkan tó le kì í ṣe nǹkan tó ṣòro rárá tabasha ti gbé kúrò nílùú yìí ó tẹ́ lọ́rùn ẹ ìyẹn ń ṣe nǹkan ti di ṣíṣe ìwọ ṣáà dáríjì mi. Eh? dáríjì mi mo nífẹ̀ẹ́. mo wá gbé ẹ tán pé kí n fi ẹ ṣọmọ look at you ìwọ ń bẹ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn where are you ó bọ monkey for dog nonsense. kí lẹ̀ ń sọ I, I don't understand what you're saying nǹkan tẹ̀ ń sọ yé mi rárá. aṣẹ́wó ni ìyá tó bí ẹ lọ́mọ. oh yes èèyàn játijàti rédèrèdè gbọkọgbọkọ ni òun ló gbà mí lọ́kọ lẹ́yìn tó gbà mí lọ́kọ tán kò wá jẹ́ kí n rọmọ bí òun ló gba inú ilé ọmọ mi ló fún mi lóògùn tí ilé ọmọ mi tó fi bàjẹ́ ó rò pé màá lè fi ẹṣọ ọmọ ni I don't know this is it. ìyá wa ẹ gbà n ti ń bẹ lọ́wọ́ yín má yí òun láàpè. má yẹ òun. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti yá sí i lẹ́ẹ̀mẹ́ta tẹ́ ẹ ṣe tó tó gbogbo tẹ́ ẹ bá sọ ti dàṣẹ́ ńgbà náà gbogbo tẹ́ ẹ bá ní kó máa ṣe ni ó máa ṣe fún yín gbogbo àrà tẹ́ ẹ bá fẹ́ ó dá fún yín ni ó máa dá nítorí agbègbè kọ̀ọ̀hún àró kò sí tẹ́ ẹ béèrè tí ò ní ṣe. ṣeun bàbá. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ mú òun náà wá á wá ṣe ìtọ́jú òun náà yóò lè máa rí owó ọ̀rọ̀ ajé rẹ̀ ó máa lọ sókè sí i bó ṣe wá ń lọ sókè lẹ́yìn náà ó máa fi rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀. <laughs> ti dáa bẹ́ẹ̀. ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn. kí ni ṣùgbọ́n. ìyá wa ọmọ òun ṣe ọmọ tẹ́ ẹ lè bínú sí inú ò gbọ́dọ̀ bí yín kẹlẹ́ fẹ́ bàjá. ẹ máa gbọ́ bàbá ah, ah, bínú sí tí n bá ti bínú sí mi ò ní rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ ó ti di nọ́tì nìyẹn. ìdí ẹ̀ wá ṣe tó owó gbígbà ló ṣe pàtàkì nítorí tẹ́ ẹ bá bínú sí tàbí inú bí yín ẹ ṣèṣì wàá pa ìtàn fún wípé ẹ̀yin kọlẹ̀ bí à ah, <laughs> eh, ṣẹpẹtẹ́rì o kí lẹ mọ̀ tó gbajúmọ̀ jù ní àgbáyé. gbajúmọ̀ owó náà ni bówó bá sí nílé èyí ò lè ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni owó sì gbajúmọ̀ lóòótọ́ owó gbajúmọ̀ orí yín ò jẹ́ kẹ́ pàtàn burúkú fún torí tẹ́ ẹ bá dàn wò wèrè yín ò gbajúmọ̀ ju owó lọ. ẹ́ Eh. bẹ́ẹ̀ kò ní í ṣe é wò. Eh. ẹ mú ọ̀rọ̀ mi ṣàlóògùn ọ. mọ́mí ẹ ti ju báàgì sílẹ̀. Ah. Hey! You carry me on top to Canada. Ma, eh, aláwùsá sọ̀pọ̀ dọ̀yìn for ń lọ o. Ah, lè gbé to lọ Canada Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yé yeah, yeah, yeah, yeah, yeah, yé yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, Irọ́ ni o, ah, ah. ó tọ́ ni mo sọ fún ẹ. Ọmọ ẹ. Oh, ọmọ mi mo ti gbà very good àwọn owó yẹn kọ. Ah, gbogbo owó yẹn pátápátá everything wà nínú àkáǹtì mi yìí. what about that girl um, Tina. Tina ló kọ pé bẹ́ẹ̀ tó kọ́kọ́ fi dà lálẹ́ gàràgà sori Tina you know me I, I spent several years abroad so mo mọ bí mo ṣe máa mú ìwọ ló mọ mo mọ bí mo ṣe máa mú Tina so èmi àti Tina àti agree àti fix wedding date wa. are you serious? I'm fucking serious. serious. Oh, oh my god. I'm, I'm your best man. Congratulations. Mama, Rama, coffee Latina. Congratulations. Congratulations. <laughs> Oh, sure, Eddie. My little colleague. league. Uh, <laughs>